ẹ kú dédé wòyí ẹ̀yin ènìyàn mi ẹ jẹ́ ká yin olúwa nínú ìwé orin dáfídì orí kẹrìndínláàádọ́fà láti ìbẹ̀rẹ̀ rẹ̀ àwa tí a fẹ́ fi ọpẹ́ fún olúwa ní ọjọ́ òní yìí gan ni àwa tí ọpẹ́ tọ́ sí àwa tí ọjọ́ ìbí wa tí ó bọ́ sí irú ọjọ́ òní yìí gan ẹ jẹ́ kí a jọ fi ọpẹ́ fún olúwa ẹ jẹ́ a jọ fi nínú bíbélì kíkà ní ẹsẹ̀ bíbélì kíkà ni a ó ti yin olúwa fún ọjọ́ ìbí wa ní ti òní yìí ògo ni fún orúkọ olúwa ẹsẹ̀ bíbélì àkọ́kọ́ ó wí pé ẹ fi ìyìn fún olúwa ẹ fi ọpẹ́ fún olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láláí ẹ jẹ́ ká jọ fi ọpẹ́ fún olúwa nínú ayé wa nítorí tí ó ṣeun nítorí tí ó jẹ́ kí àánú rẹ̀ kó dúró nínú ayé wa látìgbà tí a ti bí wa mi ò mọ iye ọdún tí a jọ pé lẹ́ni ó lè jẹ́ àgbẹ̀ ọdún kan bóyá àwọn ọmọ wa pé ọmọ ọdún kan bóyá àṣírí ọmọ tó pé ọmọ ọdún márùn bóyá ọdún mẹ́wàá ni bóyá ogún ọdún ni ó lè jẹ́ ọgbọ̀n ọdún ni bóyá àádọ́ta bóyá ogójì bóyá ọgọ́rùn-ún oye tí ọjọ́ wa bóyá ó lé kan ó lé méjì ó lé mẹ́ta nínú ogún àbí nínú ọgbọ̀n ohunkóhun tí ọjọ́ orí wa jẹ́ tí èdè yìí jẹ́ àyájọ́ ọjọ́ ìbí wa ẹja fi ọpẹ́ fún Olúwa nítorí tó ṣeun nítorí tàánú rẹ̀ dúró à jẹ́ kí ẹ̀yin tí ẹ ń wò mí yìí fún ọjọ́ ìbí yín ọmọ yín yìí ẹ fi ọpẹ́ ẹ jẹ́ kí ẹ fi ọpẹ́ fún Olúwa jẹ́ kí èmi tí ẹ ń gbóhùn mi yìí tí ó jẹ́ ọjọ́ ìbí mi yìí ẹ jẹ́ kí n fi ọpẹ́ fún Olúwa à fi ọpẹ́ fún Olúwa àwọn Olúwa torí àánú rẹ̀ dúró títí láéláé ẹ jẹ́ àjọ fi ọpẹ́ fún Olúwa àwọn Olúwa torí àánú rẹ̀ dúró títí láéláé ẹ jẹ́ àjọ gbéyẹ̀wò láti ìgbà tí a ti bí wa ọba tí ò jẹ́ kí orí wa kó dàrú ọba tí ò jẹ́ kí ayé wa kó dàrú ọba tí ò jẹ́ kí ìpín wa kó dàrú ọba tí ò jẹ́ kí ogun kó borí wa ọba tí ò jẹ́ kí ìdíbàjẹ́ kó wọnú ayé wa ọlọ́run tí ò jẹ́ kí a wólẹ̀ ọlọ́run tí ò jẹ́ kí wọ́n rántí wa lénìí kí àwọn ẹbí kó bú sẹ́kún ọba tí ò jẹ́ ká ti wọn ilẹ̀ fún wa ní ìsàlẹ̀ ilẹ̀ ọba tí ò jẹ́ kí a wà ní ọgbà ẹ̀wọ̀n tabatẹ̀wárẹ́ni tí ó ṣe ọjọ́ ìbílẹ̀ ní tí ó wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹja dúpẹ́ nítorí wípé ọlọ́run yóò lo irú àyájọ́ èní láti tú irú ẹni bẹ́ẹ̀ sílẹ̀ olúwa ẹ ṣeun olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé ẹja dúpẹ́ fún ojú wa o <laughs> ẹja dúpẹ́ fún ojú wa ní orúkọ jésù olúwa ẹ ṣé ẹja dúpẹ́ fún orí wa ọba tí ò jẹ́ kó orí wa kó dàrú ní orúkọ Jésù ìlàkọjá ọ̀pọ̀lọpọ̀ ìlàkọjá ni ọ̀pọ̀ nínú wa ti làkọjá bí oyè ọdún ẹlòmíràn ti tó bẹ́ẹ̀ ni ìlàkọjá ti tó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ìlàkọjá ti ń dani lórí rú Ọlọ́run ò jẹ́ kí ó ṣẹlẹ̀ sí wa bó tilẹ̀ ṣẹlẹ̀ sí wa Ọlọ́run ò jẹ́ kí orí wa kó dàrú ẹjẹ́ àjọ yin Olúwa ẹjẹ́ àjọ sọ wípé ó ṣeun o bàbá ẹ ṣeun o ọmọ bàbá wí máa yẹun ẹ ṣeun o bàbá inú mi dùn ayọ̀ mi kún ní ọjọ́ èní yìí nítorí ọjọ́ èní yìí jẹ́ àkànṣe ọpẹ́ nínú ọjọ́ ayé wa olúwẹ ṣé olúwẹ ṣé olúwẹ ṣé ó mú wa wà láyé ó ṣeun o ó mú wa wà láàyè ẹ fọpẹ́ fún bàbá ó mú yín wà láàyè ẹ fọpẹ́ fún ó mú mi wà láàyè ẹ bá mi yìn bàbá ọ̀pọ̀ ló fẹ́ mọjọ́ òní o tó jẹ́ wípé àìsàn táyé sọ pé kò gbóògùn ló mú wọn lọ ó mú mi wà láàyè ó ẹjẹ́ àdúpẹ́ olúwa ṣé olúwa ṣé olúwa ṣé olúwa ṣé ẹjẹ́ àdúpẹ́ torí pé etí wa ń gbọ́ràn etí mi ń gbọ́ ọ̀rọ̀ ayọ̀ ọ̀rọ̀ ayọ̀ ń tẹnu mi jáde olúwa ṣé olúwa ṣé olúwa ṣé ẹ fi ọdún kan ah, ẹ fi ọdún kan ẹ fi kún ìrìn àjò ayé mi ǹjẹ́ mo yẹ òwúrọ̀ tó wà nínú ọdún kan tí a fi kún ìrìnàjò yìí ǹjẹ́ ẹ mọ iye ọ̀sán tó wà nínú ìrìnàjò ọdún kan tí a fi kún ìrìnàjò ayé mi yìí ǹjẹ́ ẹ mọ iye àṣálẹ́ tó wà nínú ìrìnàjò ọdún kan tí a fi kún ìrìnàjò ayé mi yìí tí ẹ bá tiẹ̀ lè ṣe ohunkóhun ẹ bá mi dúpẹ́ ẹ bá mi gbé gbá ọpẹ́ mi o ẹ bá mi gbé gbá ọpẹ́ mi mi o èṣù òhá mi mọ́ sàárè o ẹ bá mi gbé gbá ọpẹ́ mi o olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé awo iwájú wa ní orúkọ jésù àrí jésù níbẹ̀ awo ẹ̀yìn wa àrí olúwa awo ọwọ́ ọ̀tún ẹ̀yìn lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ awo ọwọ́ òsì ẹ̀yìn la rí awo òkè awo ìsàlẹ̀ nígbà ìrètí pín ó wá fún ìgbàlà mi o ó ṣé o jésù mo dúpẹ́ o bàbá ó ṣeun fún mi mo dúpẹ́ o jésù ó ṣeun fún mi mo dúpẹ́ o bàbá nígbà tí ìrètí pin ó wá fún ìgbàlà mi o ó ṣe o jésù mo dúpẹ́ o bàbá olúwa ṣe ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ló ti torí títí ti èmi yìí èmi tí ẹ̀ ń wò yìí tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ ní gbogbo àgbáyé ni àwọn ènìyàn ti ń wò wípé èyí ni ọjọ́ tí a bí ọmọbìnrin yìí ọba tí pé ọlọ́run kò jẹ́ kí ogun kó bò mí mọ́lẹ̀ ọba ọlọ́run tí ò jẹ́ kí omi ayé kó bò mí mọ́lẹ̀ àwọn ènìyàn bá mi dúpẹ́ ẹ̀yin náà bá mi dúpẹ́ bí ẹ bá sì jẹ́ pé èyí náà ni ọjọ́ ìbí yín ẹ̀yin náà ẹ dúpẹ́ ẹ dúpẹ́ fún ọmọ yín tó ń sọjọ́ ìbí lẹ́ni ẹ dúpẹ́ fún ọkọ yín tó ń sọjọ́ ìbí lẹ́ni ẹ dúpẹ́ fún aya yín tó ń sọjọ́ ìbí lẹ́ni ẹ dúpẹ́ fún àwọn ẹ̀gbọ́n yín tí wọ́n sọjọ́ ìbí lẹ́ni ẹ dúpẹ́ fún àwọn àbúrò yín tí wọ́n sọjọ́ ìbí lẹ́ni ẹ dúpẹ́ ẹ dúpẹ́ olúwa ṣe olúwa ṣe olú ẹ rí wípé ìròyìn ìbàjẹ́ pọ̀ ní ìgboro ìròyìn ọ̀fọ̀ pọ̀ ní ìgboro tá a bá tẹ̀ wá rí nínú ayé wa ní àyíká wa ẹni tí ìròyìn ti tirẹ̀ tó já sí ọpẹ́ bí ọjọ́ ọjọ́ ìbí bí eléyìí ẹ jẹ́ bá dúpẹ́ ẹ bá mi dúpẹ́ ẹ bá mi dúpẹ́ ẹ bá mi dúpẹ́ olúwẹ ṣé olúwẹ ṣé ọlọ́run tí kò jẹ́ kí àwọn ènìyàn rere kó wọ́n mi nínú ìrìnàjò ayé mi yìí ẹ̀yìn ẹjẹ́ mọ̀ wípé ayé ò ṣe é dágbé ẹnìkan ṣoṣo ló ń bí ènìyàn sí ayé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni à ń bá gbé ayé pọ̀ ayé ò sì ṣe é dágbé ẹ bá mi dúpẹ́ fún àwọn ènìyàn rere tí ọlọ́run yàn tì mí nínú ìrìnàjò ayé mi bí mo ti ń lọ bí mo ti ń ń bọ̀ nínú ayé ọlọ́run yan àwọn ènìyàn rere tèmi o ó yan ọkùnrin rere tèmi ó yan obìnrin rere tèmi ọlọ́run yan ọmọdé rere tèmi ọlọ́run yan àgbà rere tèmi ọlọ́run yan àwọn ènìyàn dúdú rere tèmi ọlọ́run yan àwọn ènìyàn funfun rere tèmi olúwa ẹ ṣé ẹ bá mi dúpẹ́ ẹ bá mi dúpẹ́ olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa kàn máa sọ wípé olúwa olúwa ṣèyí fún wa ṣèyí fún wa ṣèyí fún wa ṣèyí fún wa ṣùgbọ́n ẹ jẹ́ ká máa ya ọjọ́ ìbí wa sọ́tọ̀ láti kápá gbogbo ṣèyí fún mi ṣèyí fún mi ká pàtì ká kàn ká kọjú sí olúwa ká wí pé fún èyí tó ti ṣe sẹ́yìn ah ti fíngbáfíngbá tó bá lóun ò fíngbá mọ́ èyí tó ti fi sẹ́yìn ńkọ́ ní orúkọ jésù olúwẹ ṣe oore tí ọlọ́run ti ṣe sẹ́yìn sẹ́yìn ńkọ́ oore jíjẹ oore mímu oore níná oore lílò oore ìlọsíwájú à nígbà tá a ṣàìsàn tí ọlọ́run wò wá sàn nígbà tí a ṣubú <laughs> nígbà tí mo ṣubú tó dàbẹ́ ni pé mi ò lè dìde ọlọ́run dẹ̀ dìde ó gbé mi dìde ó fà mí sókè ẹ bá mi dúpẹ́ ẹ jẹ́ a dúpẹ́ ẹ jẹ́ lọ àkókò yìí ẹ jẹ́ a sọ wípé olúwa ṣe olúwa ṣe olúwa ṣe gbogbo ìgbà tí a ti fi oyún tí a ti gbé oyún nínú ní orúkọ jésù tí ọlọ́run ò jẹ́ ká bá oyún kú ẹ bá mi dúpẹ́ ẹ bá mi dúpẹ́ olúwa ṣe gbogbo ìrìn àjò tí ọlọ́run ò jẹ́ ká parun síbẹ̀ ní orúkọ jésù olúwa ṣe olúwa ṣe gbogbo ìgbìyànjú tí ọlọ́run ò jẹ́ kó já sí òfo olúwa ṣe èyí wa ọlọ́run tí ò jẹ́ ó ẹwà ara wa ọlọ́run tí ò jẹ́ ó mo wo ara mi lénìí bí mo ti ń wò yìí inú mi sì ń dùn mo wí pé olúwa ṣé ẹ̀yin èmi lẹ ṣe yìí fún ọlọ́run èmi ni mo fáìn tó yìí èmi ni mo dára tó yìí jésù ló gbayì tó yìí nínú ayé mi olúwa ṣé o kì í ṣe nípa ipá kì í ṣe nípa agbára ọba tí ò jẹ́ kí àìsàn júùjù kó jẹ àwọ̀ ara mi gbojúgbojú ọba tí òjò gbojú mi gbẹnugbẹnu ọba tí òjò gbẹnu mi àṣìṣe àṣìṣe ọlọ́run ò jẹ́ kí n ṣe àṣìṣe tí ń gbé ni wọ̀ sínú ẹ̀wọ̀ ẹ̀wọ̀n àṣìṣe tí ń sọ ní sínú kòtò àìsàn àṣìṣe tí ń sọ sí inú sàárè ọlọ́run tí ò jẹ́ kí n ṣe olúwẹ fún olúwẹ ṣe ẹ ṣe fún ọjọ́ àná olúwa ṣé <laughs> ah, olúwa ṣé o mo rántí ọjọ́ àná olúwa ṣé mo rántí ọjọ́ àná ọjọ́ àná tí mo ń sọ yẹn ó lè má jẹ́ àná yìí ni o ó lè jẹ́ ọdún kan sẹ́yìn ó lè jẹ́ ọdún mẹ́wàá sẹ́yìn ó lè jẹ́ ogún ọdún sẹ́yìn ó lè jẹ́ ọgbọ̀n ọdún sẹ́yìn ó lè jẹ́ ogójì ọdún sẹ́yìn o ṣùgbọ́n mo rántí ọjọ́ àná mo wí pé olúwa ṣé ẹ dára olúwa dára o olúwa dára olúwa dára ó dára sí mi olúwa dára o mo rí pé ó dára o olúwa dára ó dára sí mi olúwa ṣé ẹ dára sí mi ní ọjọ́ àná olúwa ṣé olúwa ṣé olúwa ṣé bí mo ti ń lọ bí mo ti ń bọ̀ láàrin ayé ẹ mú kí ẹwà yín ẹ mú kí ògo yín ẹ mú kí orí ọ̀fẹ́ yín ẹ jí kó máa fara nínú ayé mi olúwa ṣeun olúwa ṣeun olúwa ṣeun mo dúpẹ́ lórí ọmọ mo dúpẹ́ lórí iṣẹ́ mo dúpẹ́ ìrànlọ́wọ́ mo dúpẹ́ ìgbésókè olúwa ṣe mo dúpẹ́ ẹ jẹ́ kí ayé kó dá mi gúnlẹ̀ sí ojú kan ẹ kí ọwọ́ mi kó rọ <laughs> olúwa ẹ kí ọwọ́ mi kó rọ olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe mo wo wájú mo róhun tí bàbá ṣe mo tún wẹ̀yìn mo róhun tí bàbá ṣe kí ló yẹ mí o ìyìn ògo ló yẹ mí ah olúwa ṣé mo kàn gbọ́dọ̀ máa mú ìyìn àti ògo yẹ wá ni ohun tó yẹ mí nìyẹn láti fún olúwa ohun tó yẹ ẹ̀yin náà bí ẹ ti ń wò mí ni láti fún olúwa ní ìyìn àti ògo olúwa ṣé olúwa ṣé ah olúwa ṣé ọlọ́run tó gbọ́ ọ̀rọ̀ wa rò ẹjọ́ wa ò sún ọlọ́run ọ̀rọ̀ wa ò sún ọlọ́run ọ̀rọ̀ ẹlòmíì ọ̀rọ̀ wa nígbà míì ó ti sún ẹbí wọn ló ti tún bọ̀ ẹjọ́ ló tún gbé wá yẹn ó tún bọ̀ wá tọrọ nìyẹn ṣùgbọ́n ọlọ́run ò jẹ́ kí ọ̀rọ̀ wa ọlọ́run jẹ́ kó sún òun bí a ti ń ké pé olúwa dẹ̀ ń gbọ́ olúwa ṣé ó ń gbọ́ tiwa ó ń gbọ́ ó ti gbọ́ tèmi o ìgbàgbọ́ ni mo fi mọ̀ ó ń gbàdúrà o ó ń gbọ́ àdúrà ẹ dúpẹ́ lórí olúwa olúwa ẹ ṣé olúwa ẹ ṣé nítorí pé ẹ ń gbọ́ àdúrà ní orúkọ jésù olúwa ẹ ṣé òkè ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ohun tí à ń là kọjá lọ́wọ́lọ́wọ́ olúwa ẹ ṣé olúwa ẹ ṣé ṣèbí ẹni tó wà láyé ló ń la nǹkan kọjá bí ẹ̀mí bá ti pin gbogbo ìlàkọjá pin ọlọ́run tó jẹ́ kí ìlàkọjá wa kó pin ní orúkọ jésù ọlọ́run tó mú mi wà láyé ní orúkọ jésù ọba tó mú kẹ́yìn náà wà láàyè ọkàn mi yìn ọba ọ̀run mú ọrẹ wá sọ́dọ̀ rẹ̀ wọtawó santa Dariji tàlà máa yin bí rẹ̀ yin olúwa yin olúwa yin olúwa àánú rẹ̀ yí ayé ká yin olúwa yin olúwa àánú rẹ̀ yí ayé ká ẹ̀gbọ́n bó ṣe kọrin ẹni oníjẹjẹ ló ń gbé wá lápá rẹ̀ ó sì mọ àìlera wa ah, olúwa ṣe ọlọ́run tó ń gbé wa lé apá rẹ̀ jẹ́jẹ́ ó dẹ̀ mọ àìlera wa ó mọ ohun tí ayé wa fẹ́ ó ti túmọ̀ nísinsìnyí bí a ti tún tẹ̀síwájú nínú ìrìnàjò ayé wa kákàn dúpẹ́ nìyí ẹjẹ́ àkàndúpẹ́ ni ó ti túmọ̀ ìpele tó tún kàn ó mọ̀ ó ti túmọ̀ ìpele tó kàn ó mọ àìní ọmọ ọba tó mọ àìní wa ju àwa pàápàá lọ olúwẹ ṣé olúwẹ ṣé mi ò gbọ́dọ̀ má kọrin ọpẹ́ o mi ò gbọ́dọ̀ má dúpẹ́ o ó lé ní àádọ́ta ènìyàn tí wọ́n ń bá mi dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ ní gbogbo àgbáyé pé ojú mi tún rí ọdún olúwẹ ṣé olúwẹ ọba tó mú kí ojú mi kó rí ọdún olúwẹ ṣé ọba tó jẹ́ kí ẹ̀mí mi kó ti pin báyé ti fẹ́ kó rí kò rí bẹ́ẹ̀ fún wa ẹ ṣé o ọmọ Màríà bí ayé ti fẹ́ kó rí kò mà rí bẹ́ẹ̀ fún wa ẹ ṣé o ọba olùgbèjà o ẹ mọ ibi tó gbèjà yín dé ni ọba tó ń gbeni níjà tí ẹ̀rù ń ba oníjà ọba tó gbè mí níjà ẹ̀rù bà mí pé ah ẹ̀yin ilẹ̀ ṣe èyí fún mi olúwa olúwa ṣe olúwa ṣe olúwa ṣe ọpẹ́ ìwà ìbí mi òun ni mo mú wá o mo mú wá o mo gbé gbá ọpẹ́ wá <laughs> mo gbé gbá ọpẹ́ wá inú àwo ńlá ni mo gbé sí olúwa ẹ bá mi tẹ́wọ́ gbà á olúwa ṣe olúwa ṣe inú àwo ńlá òun ni mo gbé sí olúwa mo dúpẹ́ fún oòrùn tó ń ràn mo dúpẹ́ fún atẹ́gùn tó ń fẹ́ èyí gbogbo ẹ̀ tí kò sì sọwọ́ òdì sí mi olúwa ṣé olúwa ṣé mo dúpẹ́ fún àwọn èèyàn rere tẹ́ èèyàn tì mo dúpẹ́ ayé mi tí ẹ jẹ́ kó di ayé ìkorò mo dúpẹ́ ojú mi tí ẹ jẹ́ kó rí bi mo dúpẹ́ ẹnu mi tí ò sọ ti ìbànújẹ́ mo dúpẹ́ etí mi tí ò gbọ́rọ̀ yìn ìkorò olúwa ṣé ohun rere tẹ́ ṣe ohun gbogbo tí ẹ dá mọ́ mi dáradára ni ah olúwa ṣe gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí mi dáradára ni gbogbo ìrìn tí mo rìn dáradára ni o gbogbo ìgbésẹ̀ mi dáradára ni o gbogbo ìlàkọjá mi dáradára ni o olúwa dára o olúwa dára olúwa dára o dára sí mi ògo ni fún orúkọ olúwa ẹ máa bá mi dúpẹ́ lọ jésù olúwa wa àmì ó dìgbà kan náà.